ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ايها المؤمنون ربنا سبحانه وتعالى جعل الاسلام دينا مرئيا عنده ولا يقبل ربنا سبحانه وتعالى دينا غيره يوم القيامه وشرف هذا الدين وأعلاه وجعل الإسلام يعلو ولا يؤذى ومن ذلك أن جعل الله سبحانه وتعالى للجنين شكورا ونهى الشارع عن الاتهام والإسقاط والإملاس والإسلام وجعل لمن أسقط جنين المرأة كفارة لا يرضى الله سبحانه وتعالى عنه إلا إذا كفر أو أتى بما جعله الله سبحانه وتعالى كفارة عليه حتى المرأة الحامل لو تعمد ضرب بطنها أو تناولت لبوبا أو دواء فتسبب هذا الدواء في إسقاط ما في بطنها فإن عليها كفارة ما ظنكم بمن تعدى من الخارج على مثل هذا الجليل الذي حرمه الله سبحانه وتعالى بحماية الإسلام أمة إيمان أحمد الشارع أن أحدنا يجمع الرجل في حق أمه أربعين ليلا أربعين يوما هذا الذي تكرر من حديث ابن مسعود من غير تردد والذي جاء من حديث حذيفة بن حسين رضي الله تعالى عنه وارضاه باختلاف في الزيادة لطيفة على أربعين ولكننا نريد أن نتثبت متى بدأت حياة الجليل هل يجوز لنا أن نتعرض على هذه الحياة وهل هناك فرق بين الحياة والروح فهذه الخطبة تدور حول هذه المسائل وما أعرض للعلم العلم على الاجتهاد قبل نفخ القبور اختلف العلم في هذه المسألة فالحنفية ثلاثة أقوال واتجاهات ثلاث في هذه المسألة ولمالك اتجاه واحد وكذلك للشافعي ثلاث اتجاهات وللحنابلة اتجاهان والعلماء المعاصرون في يومنا هذا لهم اتجاهان في هذه المسألة إن لم نستفد أن نبين هذه المسالك للخطبة ستكون موضوعا لخطبتنا في الجمعة القادمة إن كان منكم بقية وقال الله على عثمان المسلمين أضرب الفكرة تلفون النبي صلى الله عليه وسلم أن ترفع الله جل هو اللهم سلمون كالنبي فاشي سلمون عليه أتمنى في الصحابة يا ولا كلام الوقت النبي صلى الله عليه وسلم يوم القيامة Ayo menyadui Allah Subhanahu wa Ta'ala Kepala sekafir mereka Awak saya Kumpul kami Siwa wa coba Wajib kita jadikan kami wabek Usia kembali naya Nabi ya Allah Subhanahu wa Ta'ala Abikayu Ayuri Kama dibituri kama Kio sebagai dunia di Kio sini goya Kio sini ada Kumpul Ya Allah Subhanahu wa Ta'ala Awak ya Allah Subhanahu wa Ta'ala Kita berusaha èmi àti ọjà mẹ́ta ọ̀hún ìyá gbogbo ọmọ tó ń jáde àìsàn ọmọ wa náà mẹ́jọ ọjọ́ ọmọ náà ti ń jáde àwọn ìyá náà kọ́nà òṣùwẹ̀ parí ikú lẹ́nà àwọn ọmọ àwọn ọmọ àti náà wọ́n lè kọ́ láti àwọn ọmọ tó ń wọ́n wà wọ́n máa ń kọ́ ní àwọn ọmọ sì rí ọ̀nà ẹgbẹ́ ni wọ́n lè kọ́ tó ń rìn yàrá wọ́n ti káwọ́ wá lẹ́wọ̀ àbí àwọn sùn ọdẹ èèyàn sí èsì ìpààyàn ọjọ́ ọjà yìí gọ́ọ̀mẹ̀ntì kó sí lọ́rùn èèyàn kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ àjọ kò sọ̀rọ̀ èyí tá a bá wọ̀ ní kúkú báyìí òun náà ni ìdájọ́ ti bá ń bẹ fún ẹ tó bá sí èsì ìpààyàn a ti sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ tí dàbí wá débi ọ̀rọ̀ jẹ̀nínú jẹ̀nínú òun náà ni tí ń bẹ nínú obìnrin ṣáájú ká sọ wípé wọ́n fi kankan sí ọlẹ̀ tó lè kó ìpalára bá a gbọ́dọ̀ mọ ìmáyà tí Allah subhanahu wa ta'ala tó fún ọlẹ̀ nínú ìyá rẹ̀ ó sì fi ọwọ́ ẹ̀sìn wọ̀ ó fi ọwọ́ ìgbọ́n ẹ̀mílé ó fi wọ̀ ọwọ́ bí Allah subhanahu wa ta'ala wípé ẹnì kọ̀ọ̀kan wa mẹ́jẹ̀ àdára wọn lọ́jọ́ kò sọ rẹ̀ dákọ̀ méjì wọ́n dà wọ́n gan lọ́rùn ṣùgbọ́n lórí ìmọ̀sàlàyé àwọn àlàkárí jẹ̀ní Ànábì sallallahu alaihi wasallam ọba nìdásí kò lè rọrùn kẹ́gbé ọ̀rọ̀ yìí wípé kí ni ìdájọ́ oyún ṣiṣẹ́ lọ́sùlámù oyún gan àmà ìgbésí ayé rẹ̀ oyún gan àmà bí ṣe ń tàkà wánà bí ṣe ń fọ́ọ̀mù bóòlù àwọn sùpárọ̀ wàsálà ọ̀tàhálà bóòlù ṣe ń ṣe àlámọ́rí rẹ̀ sí bákan náà ṣé jẹ̀nínù ti mẹ́nu obìnrin só ní ọlọ́jọ́ orí bákan náà tọ́ba lọ́jọ́ orí ṣéjọ́ tó débẹ̀ náà lè pè tí ọ̀bà níjọ́ tó débẹ̀ ṣe nígbà kẹlẹ́ mi nígbà wo lè mi ẹ̀rú wòlá lórí ìgbà tí mi tá a bá wọ́n gbà tí mi tán èjì alẹ́ láti fi tọ́ wù á ṣe é ṣáájú kó tó di pé mi bákan náà sí yàtọ̀ gbígbẹ láàrin kí nǹkan máa ṣẹ̀lẹ̀ àti kí nǹkan máa mí àti gbogbo tí ọba ti lè dé mo lè ṣẹ̀lẹ̀ ìyàtọ̀ láàrin méjèèjì àwọn àfáà sì ní ètò lé ní hundred ọ̀rọ̀ lórí ilé ọ̀rọ̀ lélọ́gbẹ́ ṣùgbọ́n á tètè a tètè á sopọ̀ a lọ bí àhámù rẹ̀ ìtọ́jẹ́ tó pàtàkì bẹ́ẹ̀. àdúgbò sallallahu alaihi wasallam ọba ní dásí àlàmẹ́ yìí olàbábọ̀ ní ìdẹ̀lọ́ hadith abdulayi bin masilud rọ́bì yàtọ̀ tààlà lẹ́nu ọ̀rọ̀ ó dà mẹ́rin sallallahu alaihi wasallam ìnà àhàdàkùn yìí jùlọ wọ́n إن خلق أحدكم يجمع في بطن أمه أربعين يوما وفي رواية أربعين ليلة ẹnì kọ̀ọ̀kan yín wọ́n máa ń kó ìjẹ́ ìṣẹ̀dá rẹ̀ jọ nínú ìyá rẹ̀ àwọn èèyàn kan sọ wípé kí ló fà tó sàn sọ wípé nínú ìyá rẹ̀ tí òun sọ wípé nínú àpò yìí. nínú ẹgbàá mi anabi sallallahu alaihi wasallam ó fi rinlẹ̀ pé sínú àpò igi ṣùgbọ́n azuma Allah subhanahu wa ta'ala fi rinlẹ̀ pé jẹ̀ní níbi títí o sayé òun máa máa ṣe àyẹyẹ ní ọjọ́ Allah subhanahu wa orí àwọn ọmọ bí adama ní ìpìlẹ̀ wa ó ní àwọn òbí láìpẹ́ ṣe ìrọ́lù ní wọ̀là kọ́lẹ̀ fọlọ́kùnrin ìsáàdà ní ìsìlára ti bẹ̀rù pé ọmọ níbi adama adá láti ibi omi tómi yẹn green ṣùgbọ́n láti gbọ́dọ̀ mi ti wá láti di ẹ̀ bọ̀dọ̀ asan sọ pé òǹdà nàbì àdámà láti lè ṣùgbọ́n àmà rẹ̀ òǹdà láti lò omi tá a ṣe lómi tó máa tó sì wáyé ti tọ́jà ní látara àdáde wò ádámà fájà àyànà wò fi ọ̀rọ̀ rẹ̀ wò ké nígbà tá a wá kó rí ibo la fi sí a fi sí kọ̀rọ̀ rí láti lára ìyàwó àbẹ̀kí àwọn subhanahu wa ta'ala gbà tí o ti ìsìn tẹ́lẹ̀ kan pè má jìnlẹ̀ ìwọ́n ju ẹ̀gbọ́n ṣiṣẹ́ rọ́ọ̀ṣì mú obìnrin inú àpò òbí tó kálukú wa tá a gbé ká tó wáyé yìí ọlọ́run ní ààyè kẹni màkì ní a sì ààyè débi pé kò sírù kankan tó lè ba obìnrin nù nira ọlásẹ́ntì ni o onígbónádà jọ ni o ìnẹ́jọ ni o ní nǹkan kéde ní ọmọ àfi tó bèè bá lóyún tó sì lóṣù mẹ́rin kọ́nà bàbá jẹ́ dúró oṣù mẹ́rin ní nǹkan kò lè lẹ́nu kọ́nà òbóbìnrin wọn pa owó gbọ́rọ́ lẹ́nu wọ́n wọ́n mi wọ́n gun lọ́kọ̀ fi ọ̀rọ̀ ìgbàgbé irú ààyè yẹn láti pèsè lẹ̀ sí àwọn subhanahu wa ta'ala fúnra ẹ̀ kọ̀ọ̀kan omi tó bẹ́ẹ̀ jáde òkùnkàn wọlé ọ̀wá ibi tí wàhálà ò ti mi ba sẹ́kọ̀ tí wàhálà yìí tí wàhálà ò mi ba omi yẹn ṣùgbọ́n agbẹ́ndà kékeré pọ̀ kò sí papọ̀ nukufa àti màníyù wọ́n yàtọ̀ síra o màníyù òun ni bàbá nukufa ọmọ ni nítorí kíni wọ́n mú egigé títí báyìí láti inú màníyù òní ń pè ní nùtúfà tọ́lọ̀ ń bá wá sọ pé ibi nùtúfà ló ti mú wa dá ó gángan ti ṣe family planning fún wa sáájú kó tó di kọ́ dá wa nítorí pé ká gbogbo tí ń bọ̀ bí omi tó ru bí ẹyin bí one million jù bẹ́ẹ̀ lọ sáà gbọ́dọ̀ pé obìnrin kan lóyún ọwọ́ bímọ ń gírẹ́jì ìdí sì ń bẹ tó lè di ọmọ mi nǹkan yìí kọ́lọ́wọ́ tó ń bẹ fẹ́ lọ́bẹ̀ ó ju hundred lọ ìwà máa ń lo nutfa nítorí pé nutfa wọ́n mú láti bò láti bi àníyù wọ́n ti mú omi níbo wọ́n wà fi sí wọ́n fi sí kọ̀rọ́ọ́rí màkìíní wọ́n fi sí àpò lùkẹ́ obìnrin àwọn sùpàtàkì nígbà tó ń dá wa kò ń dá wa fi wùlù máa ti fàlà inú òkun mẹ́ta la wà àwọn afáàní ọ̀dà òògùn àkọ́kọ́ olùgbò àpòlùkẹ́yìn ilé ọmọ ogún ẹ̀ẹ́kejì òun ni ẹni tí Allah subhanahu wa ta'ala tọ́kọ́kọ́ fi rọ kiri káwọn ọmọ gẹ́gẹ́ òun àkọ́kọ́ nù ogun ẹ̀kejì ó nínú rọ́ṣùkù tó wà inú àpòlùkẹ́ ogun ẹ̀kẹta gbólóbọ̀ fìlìpápẹ́lì òun náà ni ogun inú títí sẹ́kẹ́ndì o títí sẹ́kẹ́ndì àdébí ìsọ̀gbọ̀n bọ́ọ̀sì àwọn ẹni tí máa ń tẹ̀lé àwọn àjọ nínú ìyàwó yìí fún forty days yóò wà ní nútúfà omi gbọ́lọ́ fún forty days omi tó jáde lára ọkùnrin tó jáde lára obìnrin kò ní ó wà fún forty days lẹ́yìn náà yóò tẹ́lẹ̀ yóò di ẹ̀jẹ̀ kíkí ní forty days ẹlẹ́kìkì lẹ́yìn náà yóò tẹ́lẹ̀ yóò di báàsì ẹran ní forty days ẹlẹ́kẹta fún yorùsàlẹ̀ ìmọ̀lẹ́kì lẹ́yìn ìgbà náà wọ́n wà rán màlẹ́kà sí àbọ̀ àwọn ìwọ rò pé kí lànà bí ìdá sí tí ọ̀pẹ sọ̀rọ̀ wa tún lọ́wọ́ sọ̀rọ̀ wa lè kó fi ọ̀rọ̀ mẹ́sílẹ̀ fún àwọn mẹ́díkù pàṣẹ kí n tiẹ̀ ti fi ń dá sí àwọn alámẹ́lẹ̀ èyí tó sì sọ̀kalẹ̀ ọ̀tàkùn táwọn ti ń ṣẹlẹ̀ lẹ́nu táwọn rí nígbà àbàjẹ́ àwọn ọmọ anabi sallallahu alayhi wa sallam awa mọ̀mìnì hádìí àkìdátúnà bá a ti bọ́rọ̀ máa fi hàn án kéréjì wa nínú kéréjì wa nílé wa tí anabi sábà yẹ sọ̀rọ̀ kẹgbẹ́rẹ́ agbọ́yó àgbọ́yó ó rí ju bá a ṣe ń rò lọ lóòótọ́ gbogbo ìgbàgbọ́ kan sọ àwọn ilé òtọ́ náà fi sọ ó tún ya òótọ́ ju bá a ṣe gbàgbọ́ lọ nítorí wípé ẹ̀ tọ́lọ̀ wọn bá ń ránṣẹ́ ni kò sì ní ewé nǹkan jáde lẹ́nu àfi tí àwọn ọ̀sán ọ̀nà ìbáyé kọ̀ sọ. kọ́lá lọ́pọ̀ àwọn àfa tí wọ́n jẹ́ àwọn àfa wọlé ìwòsàn tí wọ́n sì jẹ́ àfa ààrẹ wọ́n ní hàn tẹ̀kúnù sunnatu ọ́bí àdáná àdáná kìtà ìkókòrè sí nǹkan lè wọ́n lọ àlùkùrán táwa àrínú àlùkùrán tí ò yé wa tọ́jẹ́ pé àdífì gangan òun ni yóò ṣẹ̀ṣẹ̀ máa sọ̀dájọ́ mujmalul Qur'an ìtọ́wá ní odidi táàrí fọ́síwẹ́wẹ́ ìwà kọ̀ọ̀láì wọ́n láyé ọ̀rọ̀ kan fẹsẹ̀ lórí àwọn àfáà ní pé kùrán òní àdìsù ní sàlàyé kùrán ìlànà sọ ìwé òtí tù kùrán wà ní ìtàwọn máa alukùrán tí a fún mi wọ́n tún fún mi ní ní tó tún ṣe déédéé rẹ̀ lọ́nà àlàyé wọ́n tún fún mi kọ́dà alùsọ̀rọ̀ náà sì yẹn alukùrán tó sọ́tún náà ní pé wọ́n ولتبين للناس وأنزلنا لك الذكر àwọn ọlọ́pàá la fún ọ náà lùkọ̀ náà ni litubayi náà wọlé náà sí. kó lè jẹ́ wípé àlàyé rẹ̀ ìwọ náà nìkan la di óyé jù ìwọ náà ló sì máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn. Ànábì sallallahu alaihi wasallam wọn wá bá wípé ṣé obìnrin náà ṣé yóò máa wẹ̀ tọ́ba lálà. Ànábì ní náà ìdàrọ́ àti ìmáà tọ́ba ti rí omi nínú ṣẹ̀ríà Allah subhanahu wa ta'ala ó mú nǹkan méjì wà látara obìnrin omi méjì lóbìnrin ní ìkan kò ní ẹwà tọ́lọ̀ ń fi sára kejì ọ̀sọ̀ pa ti omi tọ̀dọ̀ ọkùnrin náà ṣùgbọ́n tọ́ka wà kálí máa sáré bí alábàárì níbi tí a lọ. Ànábì sallallahu alaihi wasallam ni ẹ̀dá ẹnì kọ̀ọ̀kan wa wọ́n ń kó jọ nínú ìyá rẹ̀ forty days nùtúfà wọ́n wà lórí gbọ́lọ́ lẹ́yìn náà lẹ́yìn forty days kejì yóò change forty plus forty yóò change lẹ́yìn tọ́ba tọ́ba change ní forty days ẹlẹ́kejì yóò di fọ́yìn sí ẹlẹ́kẹta yóò di bá sílẹ̀ fàyín sọ̀rọ̀ èyí wọlé wọ́n wà á nàmà lẹ́yìnká sí wọ́n rà á lẹ́yìnká sí. forty plus eight yóò fà ní one twenty ṣùgbọ́n tí wọ́n mọ̀ lẹ́yìnká sí kí ni tí wọ́n lẹ́yìnká ọ̀nà sí àdàbí sọ̀rọ̀ fàyín gbà wò ní arúgbáyé kẹlẹ́ máa jẹun ọ̀dọ́ ọ̀yá mẹ́ta ona mẹ́rin nǹkan tí mo wá sí wà kúndùn ọ̀bíyà tí kẹlímà ẹni ànábì lóhùn fàyú mọ́rù bí arúgbáyé ọ̀dọ́ ọ̀yá òní asúlù ọ̀rọ̀ yẹn alamẹ́rin mẹ́rin òní wọn nìkan wá yẹn jù mùsùlùmí kankan débi àbí kí ni mùsùlùmí nínú hadithu anas anabi ni inna mẹ́làkà mọ̀ akẹ́lá ń bẹ̀rù rẹ̀ mẹ́lẹ́kà kan bẹ ọlọ́run fi ti àkùnrin obìnrin nínú rìwáyà mi inna mẹ́lẹ́kà lè àrùhámi mẹ́lẹ́kà àpò òbí ma obìnrin tí ń kọ̀ntró bẹ̀rẹ̀ tọkùnrin àtòmí bá ti papọ̀ ìyá àkùnrin nọ́tòfà ọ̀yàbọ̀wọ̀ àfikàfi omi tó jẹ́ látara ọkùnrin àtòbìnrin àtẹlẹwọ́ mẹ̀ríkà ní ọ̀pọ̀ pọ̀pọ̀ sí tí ìrìnàbá jẹ́ dókítà tí ọ̀bá tí ọ̀bá gbà kó tí sì gé wọn dára ọ̀lẹ́ ọ̀dára pẹ̀lú ọ̀rọ̀ níbo ni ọ̀pọ̀ pọ̀ sí o àtẹlẹwọ́ mẹ̀ríkà alùpùpù wákàtí rọ̀yìn malakul arham mẹlẹ́kà àkòbí máa ń bẹ̀rẹ̀ tó bá wá jẹ́ pé tọ́mọ yìí tí lótúfà bá lo forty days àkọ́kọ́ omi tó dà lára ọkùnrin àtòkèrè ètí ẹ̀ ń bẹ̀ tí ẹ̀ bẹ̀ fi ṣẹ̀dá ó lo forty days ẹ̀kejì ó lo forty days ẹ̀kẹta nínú àdéhùn bùkọ́dà tó máa mú sí ìgbà wà àdébí wa ní fàyú sálò ilé yìí mọ́lá mọ́ wà rán mẹ́lẹ̀ká sí sí mẹ́lẹ̀ká ò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sẹ́gbẹ́tà rẹ̀ mi sọ ní pé mẹ́lẹ̀ká tí ọlọ́run bíi ti àkùnùkẹ́ kí lọ́wọ́ fẹ́ fa wọ́n ṣẹ̀ṣẹ̀ wà á rán mọ̀lẹ́kà sí ṣubú àwálé àkọ́kọ́ apá kan àfáà ní mọ̀lẹ́kà ti ń darí àkùnùkẹ́ iṣẹ́ tiẹ̀ ni pé bóun ni omi ó sì máa change lálàsùkẹ́ lásùkẹ́ tí ó fi di ẹ̀jẹ̀ kíkì tí ó fi di bá sí ẹran tí ó fi di eegun wọ́n yóò eegun bẹ̀ lápàtà egun bá tó jáde tán wọ́n kò fi ẹranko eegun kó tó di wípé yóò tó wá di ẹ̀dá sáré sí sáré sọ́nù máa dún sọ̀rọ̀ máa gbọ́ gbẹ̀. a jẹ́ wípé ọ̀tọ̀ mọ̀lẹ́kàtì wa máa ṣiṣẹ́ nǹkan tí wọ́n fẹ́ ọ̀ nǹkan mẹ́rẹ̀ẹ̀rin lẹ́yìn ìgbà tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ àtàkùn mọ̀lẹ́kàtì yóò tó wá wá lọ́tọ̀ ọ̀rọ̀ kan ṣùgbọ́n ọ̀rọ̀ yìí oṣù mẹ́jọ ọ̀rọ̀ tó fẹsẹ̀ ní náà ni wípé màláíkà tí irun tí ó fi ti àpò bí òun náà ni ẹni tí yóò máa kọ àlámọ́rin náà ẹni òun náà ni ó sì máa ni ó wà fẹ́ ẹ̀mí yẹn sí láti. kí lè wá nínú ẹ̀gbọ́n wa mi anabi sallallahu alaihi wasallam sọ pé màláíkà tí wọ́n fi ti àpò bí tọba ti ń tó àsìkò tí yọ ọmọ ọmọ ìsẹ̀mí rẹ̀ àti ogbó tí ó dé àti tí ó dé alùsàsà tó ní yọ ọmọ wa bí ọlọ́run bá yọ pé ọmọ yìí àti ogbó tí ń bá bọ̀ ìmọ̀lẹ̀ ajẹ́ kí ni ó lò láyé wọ́n wà sọ fún mi pé ìǹtọ́lì ọyá fún mi ọwọ́ ìrìnàlẹ́wò ìmàkùn wá lọ sí ibi pátákó àgbà ọ̀rọ̀ ilé kọ̀ọ̀kan táìmù tó pọ̀ ń bẹ̀ tọ́lọ̀ rẹ̀ kọ̀ọ̀kan wá tọ́ padà wá ó ní ìrìsáàdì tí àgbẹ̀ sọ́sọ́dọ̀ tó sọ ó ní ìrànlẹ́síyàn padà kìí ṣe kó fi ṣe rẹ̀ lẹ̀ ara ṣe rẹ̀ lẹ́nu sí ibi mọ́ṣúlá tó wá dé. àdúgbò yẹn sọ pé forty days àkọ́kọ́ ọmọ wà ní lọ́tùfà wọ́n mọ́ ní tẹ̀lé ilá ilá ilá obì àtọ ìjọba sì papọ̀ èyí tó wúlò lára wọn kò ní wà bẹ́ẹ̀ fún ọtí bìtì yóò ti jẹ ojú. ìjọba sì ń sọ fún wa wà láì ó ṣe é lọ. kí wàá ní mánà jẹ́sán wí àti tí ń ṣẹlẹ̀ nítorí kíni Allah subhanahu wa ta'ala a ní agbára méjì ẹni ọlọ́run ọba fi sí abẹ́ obìnrin kúwátù àlín ìbá wà kúwátù nínú ìsà kúwátù àlín ìsà ọlọ́run fi agbára tí nǹkan bá dọ́gbọ́ èèyàn kéèyàn lè spread yẹn ó fi sí abẹ́ obìnrin gbogbo ìgbà tó fi bá ti ń dára rẹ̀ àti tiẹ̀ náà yọ káàkiri gbogbo ara rẹ̀ ṣùgbọ́n sáájú kó tó máa káàkiri ọlọ́run tó fún wọn ní kó wá tó lè kìbá agbára kí nǹkan lè mú nǹkan mẹ́lẹ̀ sí mágínẹ́tì tó mú ìtìmẹ̀. ìtọ́nà fi fi agbára mágínẹ́tì pẹ̀lú wípé agbára obìnrin máa ń gúúsù ní ìdíyẹn torí kò lè ní tí sì ń wá èyí tó lè máa padà ní ọlọ́run wá fi agbára kí nǹkan lè mú nǹkan mẹ́lẹ̀ ó fi ibẹ̀ kò sẹ́ni àwọn mùsùlùmí láyé lẹ́yìn wọ́n ń sá káàkiri wọ́n ní kí n tẹ̀lé sá káàkiri wọ́n ní nígbà tẹ́dá kan nú ẹ̀dá tọ́lọ̀ wọn bá dá tó sọ pé mo fi yàjà wọn yóò fi àjà náà lò tọ́lọ̀ kékeré nìkan náà táwọn èèyàn bí wọn tẹ́lẹ̀ bá wọn kò sì sí tọ́lọ̀ wọn bó ṣe tí ò ní tọ́ bẹ́ẹ̀ fà lọ́wọ́ lẹ́tí náà gbogbo tí trump bá lónìí ọmọ ẹsẹ̀ fíríàwó náà nàá nígbà bush pẹ̀lú ẹ̀sán tọ́sọtọ́sọ pé ahọ́n gbé o ṣe báwa náà la kúrò ní nàá ẹ̀mí sọ islam ò ṣe é pa mùsùlùmí ló ṣe é pa gbogbo ayé ní ilé islam mùsùlùmí èyí ní pa mùsùlùmí ṣùgbọ́n islam wà láì kò ṣe é pa islam ń bẹ́nu white house ń bẹ gbogbo kíbi ìtẹ́nu máa dẹ́wò lágbàáyé gbogbo bẹ̀ pátánì ìsìlámù wa wọ́n kò lọ́dà abú ni o wọ́n kò lọ́dà gidi bí o wọ́n dọ́gbẹ́ ni o pàṣásù ni o ara àdúrà tí àdúrà ní ìsìnkú lọ́wọ́ bá sì kàn yín sọ̀rọ̀ wa tó ń tẹ́wọ́ sọ́dà kan yín. àlọ́ faransé àwọn nǹkan kankan tá a lọ sí pẹ̀tọ́ fi ń ṣe sọ́wọ́ yẹ kí àwọn nǹkan tí ò ní túmọ̀ kọ́ máa bàwá lẹ́wọ̀. nàá tó ń ti bá àṣìṣe wì àtúrẹ̀ tí ń bẹ́ẹ̀ ìwọ náà pẹ̀lú kó o sì sáyé mi á apàdà sí ibi orí sí kí o tó padà lọ lé o ní ìpẹ́ wa. tèè tí ẹ ń bá yọ̀dá fún èkó rẹ pé Mr James kò ní ẹ̀ wọ́n bàbá ní sẹ́ni ká máa fún ọ lówó kọ́dà á máa fún ọ lówó látọ̀dù tòǹtì ní ìpẹ́ wọn ti àná. alọ́sùn àrùn àtàlà tó fi àkíyàwó ẹni ọba fi àkíyàwó mọ̀tẹ̀yẹsí àwọn ẹni ọba dẹ́yẹsí òṣìṣẹ́ ẹni tí ọba sí mẹ́pàá wá tí o ẹni ọba pa ti rọ rẹ̀ gbóòsù ọlọ́jà kò sọ rẹ̀ gbogbo ọmọ ìyá wa jẹ́ bẹ káàkiri tó ń pé amẹ́ríkà kìí ṣe ló níbi ìlú gbogbo ìjọba ti máa ń pè ọ́ ìṣèjáwé ìfúnfún ìjọba ti ń pè ọ́ ìjọba ti ń pè ọ́ ń bẹ̀ ìṣèjáwé ìfúnfún ọwọ́ alẹ́ jáde bèrè ní darí ibẹ̀ o mẹ́ta náà ni ọlọ́run sáyé nínú kíkẹ́ bèrè ọmọ darí mákàtí complain bẹ tàbí mùsùlùmí máa darí tàbí kèfèrí àti mùsùlùmí kọ́ máa lé ibi ti nàìjíríà kọ́ máa darí ìlú yóò sì pín káàkiri náà ìjọba nàìjíríà yóò sọ pé olórí gbogbo ọjọ́ ń darí wa kò sí sọ kò sí sọ pé olórí rẹ gbogbo ọjọ́ ń darí wa a kẹsà máa bẹ̀rù pé sáàkì àgbà rí ti a ṣe lọ́pẹ̀ o torí jimá ti tọ́ lọ kò ní síwélé mẹ́lẹ̀ bá ti lọ àsún díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá sì gbọ́ ọ̀pọ̀lọ̀ tí tí ń pa wá lẹ́nu ó ní kí lọ́ọ́ fẹ́ máa pè é ó ní ẹkún tó ń bá ti pa àwọn èèyàn tó ń pa àwọn sùn ní ó ní di ẹ̀rì fóun àdáyọ̀ èdè bílẹ̀ bá ti sún lónìí ọjọ́ kan dín nú ẹ ọjọ́ kan dín nú ẹ̀kọ́ wa bọ́jọ́ kan ṣe dín nú ayọ̀ tiẹ̀ náà àwọn àjọ lọ sún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn sùn táwọn àtàlà olóṣèlú àwọn kẹ́yìn a ní obìnrin àtọkùnrin papọ̀. tọ́yẹ́ kọ́rọ̀ fíkì la fẹ́ máa sọ ju bó ṣe yẹ lọ tí èsì pé lónìí bá àbására yìí omi méjèèjì ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ obìnrin àtàǹfààní omi àkọ́kọ́ àtàǹfààní omi ẹ̀kejì ṣùgbọ́n omi ẹ̀kejì láwà ní olónígbàsí pẹ̀lú ìbí ọmọ a nínú àwọn àfọ́mọ́jìnlẹ̀ tí wọ́n sọ wípé agbára tí a máa ń mú omi táàbí tí ọ̀sán lò láti fi kàwánà ọmọ sínú àpò bímọ pé kò sí kankan lọ́dọ̀ ọkùnrin bẹ̀ ọ̀lẹ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ tí ó sì dáa wípé àti bí menstruation lóbìnrin ti ń gba ìjì agbára ó di nìkan ìlọ́nà ń dá lo ìtọ́dásílà náà abẹ́rẹ́ àìsàn fún wa wípé omi tí ń gbẹ lọ́dọ̀ ọkùnrin agbára sẹ́ agbára ṣiṣẹ́ ìlọ́lọ́run fi bẹ̀ omi tí mìíràn náà obìnrin agbára ìgbà iṣẹ́ ṣe agbára kí ni o ìgbà iṣẹ́ ṣe ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ lọ bó tiẹ̀ jẹ́ pé atúndínú àfàtẹ̀ ní lọ́dọ̀ ọkùnrin agbára ìgbàsẹ́sẹ bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ṣùgbọ́n agbára asẹ́ ló pọ̀ ju ti ìgbàsẹ́sẹ níbi omi ara rẹ̀ ṣùgbọ́n agbára asẹ́ bẹ́ẹ̀bi tóbi náà ṣùgbọ́n agbára ìgbàsẹ́sẹ ọ̀pọ̀ ju agbára asẹ́ lọ lọ́dọ̀ obìnrin àdàkùn ìgbà tómi ìgbà ti papọ̀ gbogbo oríkìríkì awo mi pátá ìlú mi ọmọ káàkiri fún jọ́kìnì jọ́kìtì jọ́kẹta jọ́kẹrin jọ́karùn jọ́kẹfà pẹ̀lú agbára tó ló ń fi sí abẹ́ obìnrin nípa púpọ̀ tó lè fi sáàdì agbára kí o lè máa fọ́n káàkiri lẹ́yìn náà àlọ́sọ̀rọ̀ yóò wà gba gbogbo ẹ̀jọ́ pátá fèrè rọ́ọ̀lì sínú àpò bí obìnrin lẹ́yìn ìjọ mẹ́fà ìrìn tí káàkiri jọ mẹ́fà lọ́wọ́ wa lọ́wọ́ láàrin ijọ́ mẹ́fà yẹn dọ́kẹ̀jẹ dọ́kẹ̀jọ ẹ̀ ọjọ́ mẹ́ta lẹ́yìn ìgbà náà tá a bá fún mẹ́ta fún mẹ́fà yóò fún wa ní mẹ́sàn-án wọ́n wà kán yún kọ́tù fi ìtàláàfù lọ́kọ̀tẹ̀ wọ́n kẹ̀ pọ́ǹtì mẹ́ta sí òkè tí ò sí fi dúdú táìmù ìkan lọ́wọ́ òkè ìkan lọ́wọ́ sí rẹ̀ ìkan nísàlẹ̀ èyí tí ń bẹ lókè ó ní àyè dìmẹ́k àyè ọpọlọ èyí tí ń bẹ ní ọwọ́ sí rí àyè ọkàn tìsàlẹ̀ àyè ẹ̀rọ. ètò wa lẹ́yìn náà wọ́n wà fún ní ìlà márùn lẹ́yìn ọjọ́ kẹsàn-án ṣùgbọ́n tí wọ́n fi fa ìlà márùn iṣẹ́ kan ni tí wọ́n parí rẹ̀ láàrin ọjọ́ mẹ́fà tá a bá tún mú síìsì tá a bá jẹ̀ mọ́ náà yóò fún ní fifteen àwọn làtìrẹ́ ńlá sára rẹ̀ ibi ẹ̀yìn ọgbà lọ ibi ẹ̀sìn ọgbà lọ nǹkan kan fáwọn o ṣùgbọ́n wọ́n nílà bí ìgbà tí kọ̀ǹtrátọ̀ kọ́kọ́ ń la foundation lé tí wọn ò tí ì gbé blọọkù kankan lé lẹ́yìn rẹ̀ yọ̀wù gbìyànjú yíyà ẹ̀jẹ̀ ọmọ wa rẹ̀ wá síbi nútúfà yẹn nútúfà yẹn nútúfà yẹn ìyún ìyọ́ ọ̀dẹ̀ bíi twelve days twelve plus fifteen yóò fa twenty seven ẹ̀jẹ̀ ti rìn wá bẹ́ẹ̀ ìtàsí nínú àdífì ó ní wípé kíní ọ̀ wà nútúfà fún forty days and more níbi ọ̀rọ̀ sọ́kúrò lòkú wa ọ̀rọ̀ ìsáàlà nàbí tàwùbà nàbí ìrọ̀fà ọlọ́wọ̀ láyé àgbà nàbí lọ́wọ́ mọ́jọ lọ́wọ́ rẹ̀ wọ́n àwọn sọ̀kọ́rọ̀ rẹ̀ àgbà nàbí lọ́wọ́ mọ́jọ kọ́tù rẹ̀ wọ́n àgbà nàbí lọ́wọ́ ayé báyẹ̀ lọ́wọ́ àwọn adákọ̀sọ́ bá nífẹ̀ẹ́ àbídí ní tòótọ́ tọ́wọ́ á jẹ́ pé gbogbo àdúrà tí ó ṣe láyé kò tí ẹ wà má àdúrà kankan tí ó ṣe mọ àṣàrà tuntun kẹmísà máa ṣe gbogbo gbà nǹkan méjì lọ́wọ́ wò fún yóò fa wàhálà kò ọ̀yọ́ fa wàhálà kò ìdí rẹ̀ sì wà nínú ẹ̀rọ ká lẹ́sẹ̀ kankan pàdé ọlọ́run kò sì ní síbàbò jẹ́ kan tí ó borí ẹ̀ láyé. sọ́wọ́ wa tún lẹ́wọ́ sọ́dọ̀ pàdé bó sọ́wọ́ pàdé ti máa mọ áfíríkà ọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ sẹ́yìn sọ́dọ̀ àti rí ntí ọ̀sẹ̀ lẹ̀ sí wọ́n twenty five days bákan náà lẹ́yìn ìgbà orí ọ̀gbìn ẹ̀yọ títítítí àtúrọ̀fù ẹ̀ náà bọ́yá ìka gbogbo bíi títí tí ó ń ka gbogbo wọn gbà tí wọ́n tọ̀ lọ́kàn yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ títí nínú nǹkan tó gbé kò sí fojú rí pàṣẹ sàlàyé rẹ̀ àwọn ọmọ níta ẹ̀gbọ́n gbogbo àwọn àkúrọ́fì àti orí lọ́gbọ̀n díẹ̀ díẹ̀ díẹ̀ fún ọjọ́ mẹ́sàn-án dísàtà yẹn tá a bá fi náírà mọ́ twenty seven yóò fún wa ní thirty six ṣùgbọ́n lẹ́yìn thirty six days tó ti lò yìí yóò mọ wá ní háùkà díẹ̀ díẹ̀ hís ìfura lè mú dídákẹ́ arúgbàtà àyà fún ọjọ́ mẹ́rin four plus twenty eh, thirty six yóò fún wa ní forty days nígbà táwọn ìdíwọ́ afẹ́ máa bá wa sọ̀rọ̀ ó ní ìnà àhádà fún ẹnì kọ̀ọ̀kan yìí yóò jí máa wò wọ́n kù ṣé bí ntọ́ bá fún akaniya máa ń kó jọ wọ́n máa kó ẹ̀dá rẹ̀ jọ sínú ìyá rẹ̀ àrùbáyìnà yàwó máa lótúfà wọ́n máa wá pè ní omi gbọ́lọ́ fún forty days àkọ́kọ́ nítorí wípé ìjẹ omi gbọ́lọ́ yìí ẹ̀jẹ̀ ó ti máa rin bẹ̀ wọ́n ti la títì kabẹ̀ ṣùgbọ́n ìjẹ omi gbọ́lọ́ ò ní tí ikú mẹ́ta fásà máa ń rọ̀ṣọ̀ àṣálàm bísí àṣìlì yìí ìpìlẹ̀ ti bá bọ̀ àdébí wà á pè bẹ́ẹ̀ kò sọ pé kò ní tí ì jẹ́ǹdì ìgbà wọn. omi tó jẹ́ lọ́rọ̀ fún àtọ́ pẹ̀lú asìlù omi ìpìlẹ̀ pé omi kan ni se ẹ ṣe mú rí kí n ti change that sọ that sọ that sọ yìí omi wọn ni tí change totally sí ẹ̀jẹ̀ kìkì àfi ẹ̀yìn ogójì ọjọ́ àkọ́kọ́ ṣùgbọ́n gbogbo àkúrẹ́sì ti lọ lára rẹ̀ pátápátá ànábì wa kọ̀ ògùn ẹ̀ tó torí ti ń bá sọ̀rọ̀ jọ òun rí tí wọn rí ọwọ́ sọ̀rọ̀ lórí yìí pé àti tó sákọ̀rọ̀ lónìí àti tọ́yìn àti mọ̀ bá sọ̀rọ̀ yìí nígbà tẹ́yìn tẹ́ ẹ tó ń bọ̀ lẹ́yìn bá dé àti tọ́nà ó fi ayé ń gbà náà kìí ka tẹkinọ́lọ́jì o kìí ka pàtàkì gbogbo tẹ́ ẹni ẹ máa rí gbogbo yóò máa sáré àtiwádìí yín lẹ́yìn tí mo sọ kalẹ̀ yìí. tó bá tún sọ dúpẹ́ lọ bọ́ sọ dúpẹ́ lọ́dún bẹ́ẹ̀ náà lọ àwọn tí ì sì gbà tó táyé bí bá dàbí ìsinmi nù àwọn wa tún rí pé ah wọ̀lẹ́rù tó ní tẹ́lẹ̀ sọ àwọn sọ ɔtɔ sɛ kusa yi o kiri ka kɔn a ma. awa ń bọ̀ forty days àkọ́kọ́ yìí gbogbo àwọn tí ọ̀sẹ̀ lè sọ náà ṣùgbọ́n ṣé kíní ẹ̀ ó ní haroka tí ó ní movement ó ní ó ní wọ́n pè ní haroka tó nàbà àti yíyà movement ti tá a fi lè wé bíi kókó tàbí plant kákó plant lápẹ̀rẹ̀ torí pé plant ní haroka ó sì ní kò mí ṣùgbọ́n níṣẹ́bí àpèkè kádàpọ̀ ọ̀gbọ̀ngbọ̀ alábìsọ̀ ọ̀gbọ̀n àlọ́sọ́lá nǹkan fọ́nká yìí wọ́n kò jọ fún fourteen days gbogbo àwọn pẹ́lẹ́sì ìkọlọ́lára rẹ̀ tọ́mọ wá di ìbẹ̀rẹ̀ forty days yẹn kejì yóò ti change tán pátápátá kó o ní omi ìpìlẹ̀ yẹn yóò ti di ẹ̀jẹ̀ irú ẹ̀jẹ̀ wo mo dùbọ̀ ẹ̀jẹ̀ kìkì tí ìyẹn bá fẹ́ mọ̀ wípé irú ẹ̀jẹ̀ wo ló gbòdì lára obìnrin toró náà lè bọ́ọ̀lù ẹ̀rọ táìmù pẹ̀lú èròǹgbà ọ̀nà tọ́ba bọ́ọ̀lù ẹ̀rọ táìmù omi gbóná wọn dà sí tọ́bẹ̀ yọ ẹ̀jẹ̀ ní lára obìnrin tí ò bá ti yọ jẹ̀ní nìkan lẹ̀ tọ́ba jẹ́ ọ̀lẹ̀ kò ní yọ. òun ló fà á tó fi jẹ́ wípé láàrin one to thirty days gbogbo tọ́ba lè jẹ́ ọkùnrin nínú obìnrin tọ́nà ń dá lọ́wọ́ kò lè bọ́ọ̀lẹ̀ àfẹ̀yẹ thirty days nígbà kan lè tó sí wà fún wọn ní ọkùnrin sí lọ́mọ́ wọn wọ́n wá twenty five days. bákan náà àtẹ̀lẹ́kíhù àti áàfù ayétọ̀ ìyàtọ̀ bílà méjèèjì in tí ó fi ń kàtà òlíìdì àsìkò ìbímọ obìnrin kèésì ìgbà tóun àtọkọ rẹ papọ̀ tọ́lọ̀ ń ṣe ámì sí i áàfù ayétọ̀ tó ṣe òní tó gbẹ́ta bá ka fọ́tì dèsì àkọ́kọ́ sáà nàbí fún wa fọ́tì dèsì ẹ̀kejì ó di eighty days fọ́tì dèsì ẹ̀kẹta ó di one twenty days ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ wà fẹ́ẹ̀ mí sí láà àwọn mi pé àti gbàgbé ìgbà ó tò di ara jẹ̀mí على النقطة طبعا ليكي ó dẹ̀ ní one hundred twenty days ṣùgbọ́n one twenty days yẹn ànábì ń bá ní kà á mí yẹ́wọ́ mi tẹ̀lé bí látọ̀jọ́ tí wọ́n papọ̀ tó lọ́n ti ṣe é ṣùgbọ́n ká pé áàfìrò háìgbọ̀ mẹsẹ̀sẹ̀ tó bí yìí ṣe kẹ́yìn ni ẹ mà á máa ro fourteen days mọ́ nígbà àfáàní nínú fíkì tí wọn yóò máa jẹ lẹ́yìn one hundred thirty four days ìlọ́mọ́tò gba ẹ̀mí sí ara tí ó máa jẹ́ nineteen weeks one day. àwọn kan kọ́ ọgójì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ó ti chéńjì ó ti di ẹ̀jẹ̀ kíkì ẹ̀jẹ̀ kíkì náà nǹkan tó jẹ́ tí ò ní kú lára rẹ̀ náà títí títí títí títí àti gbogbo pọ́sìmì ṣe chéńjì tí ó fi ewu ogójì ọjọ́ kẹta ó ní gbogbo tó ti ẹ̀jọ́ mẹ́ẹ̀jẹ̀ yóò ti ra tán lára rẹ̀ yá àdúrà sí ẹ̀rọ irú tẹ́ńpẹ̀ kótópọ̀ òní déédéé ẹ̀rọ tó ṣe é ju ẹ̀rọ lẹ́ẹ̀kẹ́fẹ́ gbogbo tọ́nà ń ṣe pẹ̀lú àlámẹ́rí òní fi kọ́ orí pẹ̀lú ààyè kẹ́ni tó jẹ́ wípé ààyè yẹn ọgbà nǹkan ọrọ̀ nǹkan lọ́rùn kò gbóná mọ́ kò tutù mọ́ kò fún mọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ wọn bẹ̀ àwọn afáwọn nípa lójú ìpè lára àwọn nǹkan tí ṣètò fi fi máa ń jẹ gàba lórí ọ̀pọ̀ lè tí ọmọ súnyàn kú lọ́dọ̀ àwọn sùn adọ́wọ̀ tààlà òun ni kéèyàn ọmọ máa ronú sí àwọn èèyàn tí àwọn sùn adọ́wọ̀ tààlà tó sì ká máa wo gbogbo àwọn èèyàn tó lọ́wọ́ bá ń ṣe olùkọ́rẹ́ bí ṣe ń jẹ́ bí ṣe ń jẹ́ bí ṣe ń jẹ́ bí ṣe ń jẹ́ bí ṣe ń change You ṣe ń change ìyá yóò máa jẹ tó tutù obìnrin yóò máa jẹ tó gbóná yóò máa sáré yóò máa rù yóò máa sùn yóò máa rúkà yóò máa fọṣọ yóò máa ṣe wàhálà gbogbo àwọn kí ló sì máa lọ lára rẹ wẹrẹ wẹrẹ wẹrẹ wẹrẹ káwa bọ́ lè ṣe búrẹ́dì tí wọ́n ti bẹ́ẹ̀ ṣe búrẹ́dì fifty naira ọ̀pọ̀ bẹ́ẹ̀ tí ò ní ọmọ primary school méjì àìwọ́ wà lọ ìgbà ìgbò ẹgbà wá wo wọn ò lágbọ́dọ̀ lébẹ́ ìdá o ẹkọ́ra wá o ẹtún lọ ọmọ ẹgbẹ́ fọwọ́ mi o àìwọ́sà pọ̀ èéfín gbogbo àbí nígbà bẹ́ẹ̀dì ìgbàlélẹ̀ ọmọ kékeré ní ọjẹ́ ó tún lórí à ó ogún mílíọ̀nù náírà fún àgbo rẹ̀ tí yìí o bẹ́ẹ̀dì tọ́jú àgbo tàbí kẹ́yìn òun ti wẹ́dà ṣe ń wẹ̀ nínú rẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ lórí gbàgbọ́gbà kúrò ní wọ́n fẹ́ ṣe bọ́gláàrí ojú wíńdò kékeré jẹ̀mọ́ nítò làwọn agbọ̀nìgbà ah, ṣáàṣù ẹ̀yẹ́ rí nígbà yíká àdéhùn orí ọlọ́run fẹ́ fi etí sí ọmọ tí ń bẹ ní inú oyún ìyàwó ìmọ̀ọ́mọ̀ àdúgbò wa wà láyà gbogbo àkóso àwọn ọgbà báyìí báyìí gbogbo kẹsàn-án dà kọ́dà tọkọ obìnrin yóò tún máa súnmọ́. kọ́nà tó yẹ pé ẹni tí ń ṣiṣẹ́ lára rẹ̀ gan yóò tún máa béèrè fún ẹ bí ṣe ṣe sáà ti ojú dọ́kọ̀ sá sọ ṣẹ̀gbọ́n ní ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀kọ́ ọ̀pá tó bẹ̀rẹ̀ mẹ́ta kẹ́ ìlú níjọ bọ́lọ̀ ti sùn. ọlọ́run lọ́wọ́ á dá wa sáyé tán ló ń kálukú máa wò pé ó ti ṣe tiẹ̀ agbára rẹ̀ ọ̀ká yòókù mọ̀ ayé lókù ayé ló kù kí ọyàn máa bẹ ọ lé àwọn ọ̀gá máa ń lífù bá mi tí ó dábẹ́ fún ọmọdé ká ó sì lè wà lífù bẹ́ẹ̀ yẹn polisi ká dáhùn ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ tó wà. bóun ni yóò ṣe wò wípé o kò sínú tọ́lọ̀ lè ṣe ọ̀rọ̀ ó ti kú òun tọ́lọ̀ lè dá sí. sẹ́ni pé wà láàyè wà àbálà àlè ìsàn إنه كان غنيا أو غنيا lọ́wọ́ ni àfọlùfọ́ra àfẹ́ bá mọ lọ́hùn sí àdókòtà àbísẹ̀ ìyáwó ó lè kẹ́ ọ ló jẹ́ pé mùsùlùmí lórí ẹ̀ pé ẹ̀gbọ́n dáwọ̀ ìwé rẹ̀ wọ́n gbà pé ńlá ti lọ sùkúl lórí ẹ̀ pé wọ́n lẹ́ mùsùlùmí lórí ẹ̀ pé mùsùlùmí mùsùlùmí tó gbọ́ ọ náà bàbá yìí ẹ bá ní ọ̀nà sùkúl tí ń fọwọ́ sí jẹun àtà tí ń fọwọ́ sí tí ń tí ọ̀ fọwọ́ lébi omi rírà ó sì sẹ́ kó tọ́lẹ́tì ni o a sì lọ́wọ́ wọ́n tó lò lọ. Nàá mùsùlùmí ẹ̀ pé Ànábì wa sallallahu alaihi wasallam tí wọ́n ń bá lè sọ̀rọ̀ yí àdá mẹ́rin lẹ́yọ̀kọ̀ lẹ́yọ̀kọ̀ lẹ́yọ̀kọ̀. Eléyìí ni ó wà dá apàdà sí pílẹ̀ wípé màlúfẹ́rù kù bayna al-hayati wal-ruh ǹjẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin kí nǹkan máa sẹ̀mí àti kí nǹkan máa mí ìmáàmù wa rọ́ọ̀zì rahimahullah ọlọ́mọdé kẹwàá fáwọ̀dínlù rọ́ọ̀zì insha Allah àfa àtọ̀kọ́ sórí sunna mi bó ti ẹ̀kú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wọ́n máa ń bí sí pé ìbẹ̀rù torí àfa wà àwọn fàlásífà nínú àwọn ní ilmu kalam nínú àwọn philosophers lè wa ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n padà tún bá wọ́n sì padà ilẹ̀ kitabu wa sunna gẹ́gẹ́ bí bámu kò záyé náà ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n lo ìsẹ̀mí ọwọ́ bẹ̀rẹ̀ lórí ìmọ̀ tí ọpọlọ wọn ṣáájú tọ́lá tàbí ká sọ ṣùgbọ́n lọ́wọ́ gbẹ̀yìn ọlọ́wọ́ padà sàánú wọn gẹ́ tí àwọn náà tó ní agbára ọ̀rẹ́ ìmọ̀ kò záyé nígbà tí ó pé ọmọ sí o lára mi tí yóò jẹ pé tí àyè ìbò ti síjú sí láti bẹ̀rẹ̀ ilé ayé mi tí mo ń la ìgbéyà sí mi dára ní ọba bàtú bá kò dín nínú ìgbà wáyé ní tó sì hàn síta ní ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ àti yín sọ̀rọ̀ wọ́n ní gbogbo ẹ̀ bá ti ń pin gẹ́límà ń bá ní kí o tá a bá pa nǹkan àjọ ń jẹ ní tá a bá pa òun náà jẹ kí ló adáàdó náà lójú kọ wọ́n ní mùsùlùmí ọmọ ìyá wa lọ wàsẹ̀rì rọ́jù ìlà wọ̀. sọ́wọ́ aṣọ ń torí ọlọ́ àbí nǹkan tó gbọ́ mọ́sálásí àti mọ̀ kankan pa wa mùsùlùmí Eh, àmà ọ̀kan wa gbogbo ẹni tó mọ́sálásí lè ṣe mùsùlùmí ló kọ́ ìyẹn lójú ó ní kóòtù fún wa láti máa fà àwọn èèyàn bóde mọ́sálásí pé ọkùnrin lérè tàbí káfíńsì ẹnu ọ̀nà kò ṣeé ṣe àbáwọn ẹ̀yà àní ẹ̀ka sọ̀rọ̀ pé sàkóso fún ìlú ó kọ ìná káwá máa ní ọ̀rọ̀ ìpadà àní ìwé ni gẹ́gẹ́. náà abẹ́rẹ́ ẹ̀ ń bá tí ń ṣe bá ṣe ń ṣe ọ̀tọ̀ wá ó kọ̀tọ̀ wá ó mùsùlùmí ṣùgbọ́n bí tàn wá pé ara wa lòun wọ́n wà á tẹ òun náà padà lọ́rùn ní gbangba fún gbogbo wa ní mọ̀lẹ́ tá a fèrè lórí àsìrọ́tì tó ń wọ́n kiri ìmọ̀lẹ́ gbogbo àwọn ọmọ tàbí kì í ọba kú àná tí wúra wọn kò pé ebi ti dàgbà pọ̀ pẹ̀lú wọn ọlọ́ni à ah, mọ dẹ́lẹ́kẹ kí n wá padà sẹ́lẹ̀sẹ̀ ẹ̀nà yẹn níjọ́tẹ̀ ilé ìrìbá mọ́ hmm. yá yá ti tẹ̀ náà padà ìkọ́ ìdìbò náà pa ọ̀rọ̀ ọ̀rọ̀ ìrìn. àyájú kí nǹkan máa sẹ̀mí ó ti bá ó ti bá ọlẹ̀ láti gbà wo min awal yomi tẹ̀lé láti gbà tọ́kùnrin àti obìnrin ti papọ̀ kódà ṣáájú wọn tó papọ̀ torí pé nǹkan tí wọ́n fi papọ̀ yìí gan ní ti ń sẹ̀lẹ̀ ni sẹ́ẹ̀lì kọ̀láyà ní ti ń sẹ̀lẹ̀ ṣùgbọ́n ìyàtọ̀ bílà ní kí nǹkan ọmọ mi àti kí nǹkan ọmọ ẹsẹ̀ mi gbogbo tí bá wá ń sẹ̀mí tí èmi tọ́gbà ẹni múfúmẹ́ǹtì hárọ́kà lùmúwì wàlìtìdá ń bẹ lára rẹ̀ ó ní áwùká pé ń jẹ ń sì ń dábàá ṣùgbọ́n tí nǹkan ọ̀bà wá lẹ́nìí kò ní lẹ́yìn tó pẹ́ lápẹ̀rẹ̀ nǹkan bá jáde lára wa tó jẹ́ èrí tá ìyá tó jẹ́ nàmbà tú ọ̀sẹ́ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n sẹ́ni ìjọba kọjá lè lẹ́yìn ẹ̀dẹ́mẹ́lẹ̀ tó lọ wò padà yòówù kí ló mú wú lẹ́yìn wúmi yóò máa fà díẹ̀díẹ̀ kó tó máa lo gbogbo yóò bẹ̀. Nàá ọ̀lẹ̀ láti ìgbà tí omi méjèèjì ti jọ pàdé ara wọn tí ìdíjọ́ kẹfà tí ó ń fún wọn papọ̀ yẹn ìgbà ní ti ń gbà nǹkan jẹ ṣùgbọ́n haraka tó ní ìjíǹjì sí sọ̀rẹ̀ tó ní òun haraka ìjẹ àti ìdàgbà kò tí ì ní haraka ìmọ̀ mi ṣùgbọ́n sẹ́nu àti ìrìbá wọn kó tó rí pé yóò mọ̀ wá mí sí sọ́n tọ́ba ti wá mí nǹkan méjì ó kù hárọ́kà rẹ̀ ó ní hárọ́kà ìrọ̀díyà hárọ́kà pé èmi mo fẹ́ sáré kúrò àmì mo fẹ́ yí gbẹ padà mo fẹ́ gorí kodò mo fẹ́ mo fẹ́ gorí sí òkè ìgbà ni ó tó wá ní àti hárọ́kà ìsíyà kéèyàn ti ti ti múfù sí múfù sọ́nà kó ìyẹn ló fa ìtìláàfù ti dọ́dọ̀ àwọn onímọ̀tìlẹ̀ wípé nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí èwo ni wọ́n kọ́kọ́ ń dàgbà sí dìmọ́ọ̀bù ni kọ́kọ́ ń dàgbà àmì kọ́líbù àti kẹ́míkù kí sì ni iṣẹ́ kọ́líbù tiẹ̀ ó ní ṣiṣẹ́ harọ́kà tí ó fi máa lè sí ìsọ̀ dìmọ́ọ̀bù ó ní ṣiṣẹ́ his kọ́mọ fíìlì nǹkan kẹ́míkù ní ṣiṣẹ́ ìdá ìmọ̀ jẹun ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà tó wọ́n pàtàkì jù òun ni wípé kábídú kọ́líbú jùmọ̀lì nítorí pé ìpìlẹ̀ ìsẹ̀mí ọlẹ̀ nínú kò ní bùkátà sàn sáré sí sáré sọ̀rọ̀ kò ní bùkátà sí fílì ìtọ́kọ́ bùkátà sí ní jíjẹ a jẹ́ pé irinṣẹ́ tí ọba máa ń ṣiṣẹ́ jíjẹ yóò máa ṣáájú ìkú dàgbà torí pé òní ọmọ ṣiṣẹ́ bàbí dídàgbà kéde dídàgbà tiẹ̀ náà àlàkùnlé àì ìtawà ní ìdí tá sáré lọ níta lọ òun rẹ̀ ìgbà tí yàtọ̀ sí láti kí nǹkan máa ṣẹ̀mí àti kí nǹkan máa ní àti wá wò wípé in tó bòrè lára ọkùnrin àtòbìnrin láàrin one to one hundred twenty days ìṣẹ̀mí ni kò ní lẹ́yìn one twenty days yóò mọ̀ sí kí ni o wọ́n fẹ̀mí sí la yọ ọmọ mi kí wá nídàjọ́ kálọ̀rì sẹ̀ nígbà tí o ti wọ one twenty days ọ̀nsẹ̀ mi ni kò ní kí nídàjọ́ kásẹ̀ lẹ́yìn ìgbà tó ti wọ kí ni o láti ìgbà tó ti wọ sámìn tó wá jẹ́ kútúbà ti kọ̀ lọ àwọn àdàfíyà ọ̀rọ̀ mẹ́ta ní ẹni lórí kéèyàn ọ̀sẹ̀ oyún ṣáájú kẹ́mi ò tó wọlé ṣàfihàn ọ̀rọ̀ mẹ́ta nana lórí ẹ̀ ìmáàmù malik ọ̀rọ̀ kan làwọn ní hanabila ọ̀rọ̀ méjì ni wọ́n ní àwọn àfa àtàjọ báyìísì ọ̀rọ̀ méjì nana ni ọwọ́ jẹ́ ọ̀rọ̀ kánlá ìlàwọ̀ afẹ́ sálàyé ní ojúbá ti bọ̀ mẹ́ta lọ́dọ̀ hanabila mẹ́ta lọ́dọ̀ ṣàfihàn ó di mẹ́fà méjì lọ́dọ̀ àwọn hanabila ó di mẹ́jọ ẹ̀ẹ́dẹ̀ẹ́yọkan lọ́dọ̀ malikiya ó di mẹ́sàn-án méjì lọ́dún àwọn àfa àti àjọ wà láyé nìsí tí a ń yẹ ogun ọ̀rọ̀ àwọn àfa àti ti lọ wò wọ́n jọ sí ìjọsán àná wa ní ìtìjà òbìdì insha allah ya aziz nẹ́sìtẹ̀ mi kò kí bayani àti ìgbésẹ̀ في نقطة إصدار الملكية الحمد لله الحمد لله الذي خلق الخلق بعبادته وطاعته أحمده وأجزله وأشكر نعمه دولة وعاقبة وأشهد أن لا إله إلا الله شهادة من يكفر ربك ويخاف ربك وأصلي وأسلم على المبعوث